ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله استطرادا في بيان حق المسلم على المسلم ويحفظه إذا غاب في السر والعلانية ولا يهجر أخاه فوق ثلاث ليال والسلام يخرجه من الهجران ولا ينبغي له أن يترك كلامه بعد السلام أفضل تراني ويحفظه إذا غاب في السر والعلانية nínú wa mùsùlùmí lórí mùsùlùmí òun náà ní pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó ṣọ́ ìwọ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ní kọ̀kọ̀ àti ní gbangba níwájú àti lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ títorí pé ọmọ ìyá wa sí láàrin wa ká wá bẹ̀rẹ̀ sí ní pẹ́gàn rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní sọ àìdá rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní fẹnu ya pátánì sí lára ìgbà tó ṣe pé tó bá ti wà láàrin wa àní lè sọ àmọ́ tó bá ti kó láàrin wa á sọ eléyìí ìwà burúkú ni o kìí ṣe ìwà tó dára dandan ló jẹ́ lórí mùsùlùmí kó sọ mùsùlùmí lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ pẹ̀gàn rẹ̀ lẹ́yìn rẹ̀ níwájú ẹ ọgbọ́dọ̀ bu lójú ẹ eléyìí ọ̀nbẹ nínú wa mùsùlùmí lórí mùsùlùmí eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn pé ká mójútó ààyè ọ̀gbà wa láti máa ti àwọn òfin yìí lójúmọ́lẹ̀ láwùjọ tiwa ó ń nínú àrùn tó ń bá àwọn èèyàn jà ẹ̀gàn mẹ́nìkan bá ti lè jẹ́ pé kò sí láàrin àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n á máa sọ. kí ló dé lóbi jẹ́ pé ẹnu sáà máa hún àwọn èèyàn ní sáà àwọn ọmọ àti pé ẹnu wọn ń jánu àfi kán sáré kó àwọn sọ̀rọ̀ ẹnì kejì lẹ́yìn láì dáa ìwà burúkú lélẹ́yìí tíyẹn mẹ́rin bá jókòó ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tẹ́ rí i pé wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni karùn-ún tí ò sí ni wọ́n ń sọ. ẹnìkan bá tún dìde náà ni mẹ́rin tó kù mẹ́ta ọ̀rọ̀ ẹni tó dìde ní ìsinmi ó tún kùn tí wọ́n ń sọ lẹ́yìn. tẹ́lómìnà bá tún kùn ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tiẹ̀ náà. ẹnìkan bá dìde tó kù ẹnìkan oní tún máa sọ yọmọ pé sí wọn náà dá ni wọ́tọ̀ lọ ní ìsìn náà láìpẹ́ sí wọn náà dá òkúkú ìwọ náà tó wá dáa tó yẹ pé ẹ̀gàn náà ni ìwà burúkú lélẹ́yìí ẹ kẹlẹ́nu ọmọ àti sọ ẹnu rẹ̀ kẹlẹ́nu ọmọ àti pẹ́nu rẹ̀ níjànú torí gbogbo ń tà ń sọ jẹ̀mọ́ kò sí àsọdànù kò sí àsọgbé gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ṣèṣì rò fún wa ń parí níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó sì burú jù tí máa ba tèèyàn jẹ́ ní rọrùn tí jẹ́ kéèyàn wọná rọrùn òun náà ní sísọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda ẹ̀gàn ìwà burúkú pátápátá gbáà ni olóṣìrò àwọn èèyàn lọ́rùn jù láwùjọ wa iṣẹ́ àlìjáná làwọn ń ṣe ni àbíṣe àti wọná oníkálukú kó bira rẹ̀ léèrè ọlọ́wọ́ bẹ ìsalábòsì ó lóun ọ̀gbà kẹ́ ẹ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dá àwa sì láàlè ṣe láì máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn láì dá sì ti mọ̀ pẹ́ni tá máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì lọ́nà kan àbọ̀nà míì àfẹ́ràn rẹ̀ ìrẹ́ni tí yẹn bá fẹ́ràn èyí sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda sọ́wọ́ á káàkọ́wọ́ dáadáa tí yín tásẹ́rẹ́ tẹ́ ní ẹni tẹ́ ẹ fẹ́ràn iná lẹ́tùn máa bùn ládàá rẹ̀ tọ́lá ẹni tó máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda òun kó ládàá tiẹ̀ òun fi ṣòfò nìyẹn ìjọ gbẹ̀ndà kìámà tí wọ́n bá gbẹ̀ tọ́fẹ́ lẹ́tọ̀ ó lówó tó fi sanjọ́ náà iṣẹ́ rí wa ni wọ́n fi san fún wa. má bàa níṣẹ́ rí tán lè fi sán àṣẹ pé àìdá tiwọn ni wọ́n dàlù wa kọ́lọ́n dá kọ́kọ́ sànù wa ìdí nìyí tó fi yẹ ká sọ ẹnu wa ìdí nìyí tá a tún fi sọ pé bí èèyàn bá rí pé ẹnu ń jò ń jẹ òun ò lè ṣe kó wọn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa ọba sẹ́mọ́ lórí bàbá àtìyá rẹ̀ àwọn ni kò máa sọ̀rọ̀ wọn láì nítorí pé bàbá àtìyá èèyàn yóò wù yàn kó ń ra àlìjáná wọ̀ báwọn bá jẹ́ ni wọ́n ládàá wa fún kò bá jikọ sàn jù kọjá pé ẹni tó fẹ́ràn náà ló tún sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda náà wọ́n tún gba ládàá rẹ̀ kó fún bó di ọba ti sí tí ẹ jókòó sí ẹ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn fẹ́ni tó bá ti fi kọ́ra pé kátà máa bẹnu àtẹ́lu àwọn èèyàn ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dáa ká máa pẹ̀gàn wọn kíkọ́ wa jáwọ́ ń bẹ̀ lọ́jọ́ kan òru kan ọ̀sán kan kò lè rọrùn ṣùgbọ́n ìgbà tí èèyàn bá kóra rẹ̀ ń jánu pẹ̀lú gbọ́lọ̀ ẹ̀gàn mẹ́wàá lè yàn máa pa lójúmọ́ ó dínkù sí méje díẹ̀díẹ̀ ó dínkù sí márùn díẹ̀díẹ̀ ó dínkù sí mẹ́ta ń wọ̀ báyà ó dínkù sọ́kan. So bọ́ ọba yẹ ọkàn náà pẹ̀lú gbọ́lọ̀ èèyàn ní bá wọn ṣe má. wáyé o ẹnikẹ́ni tó bá jókòó níbi tí wọ́n ti ń pẹ̀gàn ẹnìkan òun náà ti pẹ̀gàn o ẹnikẹ́ni tó bá jókòó níbi wọ́n ti pẹ̀gàn òun náà ti pẹ̀gàn àyàfi ẹni tó gbọ́ pé wọ́n ń pẹ̀gàn èèyàn ọjàgbé má wọn. ẹ̀bẹ̀rù ọlọ́run tẹ́ni sọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní òsì ń ọlọ́run eléyìí tó sẹ́wọ̀n iṣẹ́ ńlá ni tó gba aláda ńlá lọ́dọ̀ lọ tó bá di ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm. tí mùsùlùmí bá bẹ níwájú rẹ ẹ má jẹ́ ẹni tí wọ́n máa yá balẹ̀ tẹ́ ẹ máa bú gbogbogbò yìí náà ni gbogbogbò náà ni ẹ má sọ mùsùlùmí sọ dẹni àbùkù èèyàn ní yàn lọ ní gbogbo ṣùgbọ́n àwa tí wàá ju yàn lọ kó wàá túmọ̀ sí pé ká máa bú ká máa bàjẹ́ lójú ẹ̀ kódà kó ṣe pé àwa la bí sẹ́yìn ọ̀fẹ́ kọ́ ọmọ yẹn jẹ́yàn pàtàkì ni ọmọ tá a bí tó bá yẹ pé èébú èébú èébú náà láàmú abú ọmọ òní sábà jẹ́yàn gidi kan o kò ní sábà jẹ́yàn gidi tòró náà máa wò eh, òkúkú tí bá a ṣe ṣe tá a máa ṣe náà wọ́n máa bú ni náà ẹ̀ jẹ́ àwọ̀ àbá ṣe wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé èdè àpọ́nlé lọ́yẹ̀ kọ́ máa tẹnu mùsùlùmí jáde sí mùsùlùmí. eléyìí ò túmọ̀ sí pé àní sẹ́ra wa ò á sẹ́ra wa torí pé èèyàn séèyàn kò sí náà ni á sẹ́ra wa náà ni. ṣùgbọ́n bàbá sẹ́ra wa kéde kéke máa bú ọ lójú rẹ wá ní ọ̀yànjú ẹ̀ àbí kí n máa pẹ̀gàn rẹ lẹ́yìn rẹ ní ọ̀yànjú ẹ̀ ó yẹ kí n láyà tó kí n lọ bọ́ pé ah nǹkan báyìí báyìí sì ṣe báyìí báyìí sóò sì dáa bẹ́ẹ̀ onú ò lè ṣàlàyé ara rẹ pé ah èmi náà gbèrò láti bà yín lọ́kàn jẹ́ ń gbèrò láti ṣàìdá sí yín nǹkan kan yí mi lọ́ọ̀nì tó lọ́ba sì tán abẹ́ oníkálukú wa máa ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighad ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan máa ṣàkíyèsí kí lòun ṣe é lẹ́dọ̀ọ́ lọ́hùn ọ̀la ẹ̀yin kú kí là ń ṣe lẹ́ẹ̀dì ẹnìkan kọ́ ni ọ̀lọ́ bẹ́ẹ̀ lómi ìgbésàárì tiẹ̀ ẹnìkan kọ́ ni nìkan ẹnìkan jẹ̀gbádùn tiẹ̀ ẹnìkan kí ọbẹ̀ ẹnìkan jìyà tiẹ̀ a sì ti mọ̀ tí wọ́n mú wa lọ bá lẹ́yìn wa yìí gbogbo alọ́dọ̀ rẹ̀ ń kọ́ ẹrù rẹ̀ torí rẹ̀ ǹjẹ́ ń táwọn ń palẹ́sì kalẹ̀ ní ìsìn àbí fáìlì wa ti dà sómi ti pẹ́ a sì rọrùn sa torí rẹ̀ ẹja sọ ẹnu wa ẹnu àwọn kó báyọ̀ bàjẹ́ ẹ ò tẹ́yàn bá pẹ́ gan ẹnu àtàhán yìí náà ni tẹ́yàn bá bú yàn ẹnu àtàhán yìí náà ni sọ gbogbo ẹ ẹ ká sọ. bákan náà àfààní wala yahjura akhahu fawqa thalathi layalin mùsùlùmí múmìnì kò gbọ́dọ̀ yan ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí lódì tayọ ọjọ́ mẹ́ta o ọ̀rọ̀ tiẹ̀ wá dàrú láàrin ìwà àtẹnìkan pín ọlọ́parí ni ẹ kálukọ́ máa lọ lọ́rẹ̀ ọgbọ́dọ̀ ọjọ́ mẹ́ta lọ gbáǹkú gbáǹkú ọgbọ́dọ̀ ọjọ́ mẹ́ta lọ tọ́ba kọ̀ tá a bá rí irú ẹ̀ rí òru mẹ́ta náà ni láfi lè máa ṣe gbáǹkú gbáǹkú síra yín kí ni gbáǹkú gbáǹkú ìwà rí ọkọ yìí òun náà rí ọkọ yìí kò sí sàlámù alaykum ambosibosi wa alaykum salam torí pé tí o bá ti ṣe asalaamu alaykum kò lè sí wa alaykum salam mùsùlùmí kò gbọdọ̀ yan mùsùlùmí lódì tayọ ọjọ́ mẹ́ta torí ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam tóní la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathi layalin kọ̀tọ́ kọ̀tọ́ sí mùsùlùmí o pé kọ́ ìyá ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kan ló di o tayọ ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta péré lẹ́ẹ̀fi lè yan mùsùlùmí lódì eléyìí túmọ̀ sí pé kọtọkọ yẹn ló dìda ọjọ́ mẹ́ta ó túmọ̀ sí pé èèyàn ara ẹni ló dìjọ mẹ́ta péré ńkọ́ kò sí tó burú mbẹ. àwọn láti ta ọjọ́ mẹ́ta ó ti dẹ̀sẹ̀ o. tọ́ àti wàá yẹra wa lódì ìwọ rí ọ oná rí ọ ọkàn kálukú ń hó sí ọkàn ẹnìkejì sẹ́nìkejì bó la ti afẹ́ bọ́ nínú ọ̀ràn yìí. والسلام يخرجه من الهجران sí sálámà òun náà ni ó ba ìyẹn rẹ ni lódì jẹ o tí wọn bá ti sálámà ìwọ ti kú lábẹ́ pé ọyànmọ ìyá rẹ mùsùlùmí lódì asalaamu alaykum ó ti dànù lágbọn ọ̀dọ̀ tiẹ̀ bàbá ti sálámà sí òdì bá tán lópin ìgbà tó bá ṣe wípé àníyàn wa pẹ̀lú sí sálámà tá a sálámà sí òun náà nípa afẹ́ fi òpin sí òdìjà ìyẹnra wa yìí. wọ́n sọ pé assalamu alaykum ẹnìkejì náà ni wa alaykum assalam ajẹ́pẹ́ àtiwá àtòun o òdìtánù o. ìwọ́n sọ pé assalamu alaykum òun sunu dúdúdú kọ dáhùn ẹni tó sálámà ló ń mọ̀pin wá fún òdì lágùn ọ̀dọ̀ tiẹ̀ yàtọ̀ sẹ́ni tí ò dáhùn òun sì tún wà nínú ọ wà nínú dẹ́ṣẹ̀ ok àsekèmí ọ yẹn ọlọ́lá torí kété mi bá ti sálámà ó ti tán lágùn ọ̀dọ̀ tèmi ó kù sí wọ́ lọ́wọ́. ìdí ìtàdí ti anabi muhammed sallallahu alayhi wa sallam ló ti fi hàn wá wípé ẹni tó lọ́lá jù nínú ẹni méjì ti yanra wọn lódì lẹni tó bá kọ́ sálámà ẹni tó kọ́kọ́ sálámà ń jù torí sẹ́mi ni ọ wọ́ wo òun náà máa wọ pé wọ́ ni rọra rẹ. asalaamu alaykum ongan gbogbo ṣètọ́ni ti ń bẹ lára rẹ̀ sa ṣètọ́ni wa le máa sọ fún lọ́ọ̀kan pé ni wọ́n ni sọ́ọ̀mọ́ kó ń o ọ ti ọ kẹsẹ̀ kókò gbọ́ ọ tuntun salama kéde sàlámù wọn ni a máa fi dáhùn wa alaykum salam ọ wa máa kọ́ mi ṣètọ́ ni ọ máa kọ́ kó sáfi fi hàn pé ìjà yóò ní tán tọ́ kọ́ra pẹ̀yìndà mọ̀kẹ́ ọlọ́ọ̀bùn yín sùúrù ọlọ́ọ̀n tó ń dákùnù lọ́dọ̀ tiẹ̀ torí ṣètánì dáná sí la lọ. tọ́ àfọwọ́ àfọwọ́ ni. kọtọ o lẹ́yìn ìgbà tó bá sálámà tó bá ti sálámà sẹ́ni tó sálámà sí kọtọ kọ wá pé ìwọ ò ní sọ̀rọ̀ sí ó ti sálámà sí ọ wọn náà sálámà sí kọtọ kọ wá pé ìwọ ò ní sọ̀rọ̀ sí ní àwọn kan tí máa ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ara yín lódì òun wá sálámà ìwọ náà wá sálámà padà ṣètò ọ̀nà ọmọ asọ fún ọ má bàa sọ̀rọ̀ má bàa sọ̀rọ̀ kọ́ mọ́ lórí sálámà o torí pé tí ọ sọ̀rọ̀ òun ti ṣe é jù lẹ́yìn tí wọ́n sálámà dáhùn ìwọ wàá tún sọ̀rọ̀ á ah, báwo ni ọmọ ìyá mi. láti wá gba ṣètánì láàyè fún gbogbo adúrú ọjọ́ mẹ́ta yìí ẹnìkan kí n tó náà sọ ni pé ah, ọlọ́mọ tó dópin ìwọ ọ gbọ́dọ̀ pé òní bá sọrọ lẹ́yìn tó ti sálá náà ti dá sálámà padà pé ọ sálámà mo sì dáhùn kí ni tó tún kù lọ ẹ ṣe ń torí pé tí o bá sọ̀rọ̀ yóò máa túmọ̀ sí pé èrò rẹ̀ ò dá sí i òun wò pé kìí ṣe torí tọ́lọ́ ló ṣe ṣe kíni ló ṣe sálámà sí ọ. tọ́ wal hijranu al-jaiz hijranu dhil bid'ati aw mutajahirin bil kaba'ir. لا يصل إلى عقوبته ولا يقدر على موعظته أو لا يقبلها tó àfààní ìyanilódì wo gan lọ́tọ́ náà rí wọ́n ní ìyanilódì tó tọ́ oríṣi méjì ni o alákọ̀ọ́kọ́ òun náà ni hijranu dhil bid'ati ká yan aládàádáalẹ̀ lòdì àdáadáalẹ̀ nínú ẹ̀sìn tó burú gan ni jama ẹ̀sìn ọlọ́run ọba ti pé ẹ̀sìn Islam kò bùkátà àfikún àdínkù ìtìsíwájú àbí ìfàsẹ́yìn gbàtẹ́sìn ti pé kò sáyé ìfẹ́ni kankan láti ti ka ara rẹ̀ dá nǹkan kan tí èsì ara rẹ̀ sílẹ̀. Si torí ṣíṣe bẹ́ẹ̀ ìbẹ̀sìnjẹ́ ni lẹ́nìkan bá wá jẹ́ aládàádáálẹ̀ irú àwọn wọ̀nyí tá a bá yàn wọ́n lódì kò sí tó burú mbẹ́ o àdádáálẹ̀ iná lọ́wọ́ á ti tọrọ fọ́nkálé tọ́yẹ́ pé sàṣà èèyàn ni ọ̀ máa ṣe àdádáálẹ̀ pàápàá àwọn tẹ́ ń pè láàfà àfà àfà àdádáálẹ̀ tẹ́ ń dálẹ̀ ọ̀pọ̀ púpọ̀ wọ́n ń ba ìsìn ọlọ́run bá jẹ́ dọ́ba. Do, do, ìdí nu tó fi jẹ́ pé ìgbà tó yẹ pé inú àdádálẹ̀ làwọn ti ń yí inú àdádálẹ̀ làwọn ti ń ẹ̀rì wọn mọ̀ pé ẹ má gbọ́rọ̀ àwọn náà yọ ẹ má gbọ́rọ̀ wọn o wọn bẹ́ẹ̀ sì jẹ́ ni o ẹ̀rọ àkùtà ní bẹ́ẹ̀ sì jẹ́ inú ẹni tí ń má àti ẹni tí ń wò ló ń wò gbogbo táwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń wú tegbòtegbò làwọn kan tó ń dá mi sí pé ò ní kú ò ní kú lójú táwọn a'udhu billah bẹ́ẹ̀ bá jẹ́ aládàáda lẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ aládàáda lẹ̀ ọtọ́ káyàn lòdì ẹ̀yin sì ti mọ àwọn àdáda lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan àdáda lẹ̀ ó lè wọnú as ó lè wọnú az ó lè wọnú ọ̀sìyàn ó lè wọnú gbogbo ń dàgbé níjọsìn gbé tó dọ́gba tí wàá di fi hàn ni pé àdádálẹ̀ kò wọnú àṣà àdádálẹ̀ kò wọnú àṣà fi ká pé àdádálẹ̀ bàtà tó wọ̀ yìí o àdádálẹ̀ lẹ̀wù tó wọ̀ yìí o àdádálẹ̀ láago tó lo àbà fún àdádálẹ̀ bá o àdádálẹ̀ lẹ́ni tẹ́ fi jókòó yìí o àdádálẹ̀ làgàtẹ́ fi ń jókòó yìí o àdádálẹ̀ tọ́tìláìtì yìí o àwọn àti ìsìnkú ẹ̀ gbádùn àbádàdà alẹ síbi tẹ fi ń jẹun yóò wọn àti ètò pọ ọgbádùn ọmọ islam ara ẹsìn náà gbogbo eléyìí olódo lásán lásán so àmọ́ torí pé àwọn eléyìí wọnú kí ni al-masalihul mursalah àwọn nǹkan tó já nfààní tíṣẹ̀rí ọ̀sọ́ pé ṣe tí ó sì ní má ṣe kò síbi tíṣẹ̀rí àti sọ pé ẹ lo torchlight kò síbi tó ti ní ká ẹ má lo torchlight ẹ̀sìn tí sẹ̀rí àsọ pé ẹ lò fìlà o kò síbi tó sọ pé ẹ má ṣe kíni ẹ má lò fìlà kò síbi tí a àsọ pé ẹ kọ tírà ẹ ṣe àwọn tírà káwọn èèyàn máa rí kà kò síbi tó ti sọ pé kíni ẹ má ṣe tírà kò síbi tí sẹ̀rí àsọ pé ẹ lè fàgá jókòó kò síbi tó ti ní ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ fàgá jókòó eléyà ń pè ní kíni almasalih almursalah kò síbi tó ti sọ pé ẹ fi síbi jẹun kò síbi tó ti ní ẹ má fi síbi jẹun wọ́n ń pè léyìn ní maslahatun mursala kò síbi tó ti ní kẹ́ ẹ wọ mọ́tò kò síbi tó ti ní kẹ́ ẹ má wọ mọ́tò kò síbi tó ti ní kẹ́ ẹ wọ bàálù kò síbi tó ti ní kẹ́ ẹ má wọ bàálù wọ́n ń pè maslahatun mursala àǹfààní tí sẹ̀rí ọ̀sọ́ pé ṣe tí sọ pé má ṣe á wò nínú òfin sẹ̀ríà sáǹfààní nǹkan ẹ lọ́pọ̀ jù ni àbábúrú rẹ̀ tí wàá sì kó àǹfààní rẹ̀ lọ́pọ̀ jù ìdájọ́ ọlọ́ọ̀ nípa alẹ́ lò ó tó àsìkò aburú rẹ̀ lọ́pọ̀ jù dájọ́ ọlọ́ọ̀ni kó àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ lò dáadáa ta ìdá rẹ̀ wọ́n jọ dọ́gba bí etí ehoro lábẹ́ òfin ọlọ́run àgbọ̀dọ̀ lò tí dáadáa nǹkan àtà ìdá rẹ̀ bá dọ́gba àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ jàǹfààní rẹ̀ torí darul mafasidi muqaddamun ala ìsáfún ìnira nǹkan jẹtẹlẹ ìbáyé wa àwọn aládàáda lẹ nídìí ẹsìn Ọlọ́run ó lè ní ká máa ṣe díkiri kan pé díkiri bẹ́ẹ̀ máa ti ṣe lẹẹmọ gbára yín lẹ́sẹ̀ láyà ṣe láìla láìla láìla ẹtún kọ láìla gbólóhùn kèfèrí yẹtù pé láìla ha illallah tọjá gbólóhùn ìmánì wọ́n sọ pé láìla kọsọba kẹta sìn kọsọba kẹta agbọdọ sìn kọsọba kẹta agbọdọ sìn kọsọba tẹ ẹ àti wọn náà rọrùn wọn á ní jama aláìlá sọsẹ mi padà dá lẹ́nu àwọn eléyìí ẹ̀yìn àwọn lòdì ètùkọ àwọn àgbà wọn wọ wálé wọn ọbọ wọn bẹ lọ́dọ̀ ṣéwù láìlá ẹ a'udhu billah bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé àwọn dábídì àkànlẹ̀ wọ́n ní àwọn ọmọ ti tọ̀ wá fún ilé kan táwọn kọ́ lẹ̀ wọ́n tó wá pa àwọn lọ́n bá ṣe kọ̀dájú pọ̀ gbádùn ọyàn wọn lódì bẹ́ẹ̀ náà lẹni tó sọ pé lílfàtì làwọn ọmọ fàǹtà wọn lílfàtì tẹsí rí lọ́dọ̀ tà wọn ó ju alukurani lọ irú wọn lọ wá mú lọrẹ ìgbà làkúndé nìkún làwọn ṣe kọ́kọ́ mú lílfàtì tiẹ̀ ìwọ ọmọ ṣe kàmí àmọ́ kò pé ká ẹ má sọ rẹ ọ̀rẹ́ òfòkín lẹjọ sí lílfàtì báwo kí ni jẹ bẹ́ẹ̀ kí ni lílfàtì wọn bẹ ibi tí wọn ti lẹ sí wọn fà á wọn náà wàá jókòó tì pé ó oh, kúkú bá wọn fà wọn ń wò wọn náà ah ọ̀rẹ́ mi ẹ̀ ń fi ìyà jẹra yín àmọ́jẹ́ ń jókòó tì yín díẹ̀ jókòó tì báwò tó ẹni tó bá ti jẹ́ aládàádáalẹ̀ àyàn lójú bákan náà aládàádáalẹ̀ bàbá ń yàn wò bàbá ọlọ́pọ́n olọ́rẹ́ rẹ òrẹ́ ni mú lọ́rẹ́ o òrẹ́ ni torí pé èèyàn ò lè bẹ́lẹ́dẹ̀rìn kọ́ má ọ̀daràn ló mú lọ́rẹ̀ o bàbá ń yàn wò. àbí ẹni tó jẹ́ pé òun tiẹ̀ alukur'an òun ló máa ń lò tí ó máa tún tukutu lórí kó lè bàa rówó gbà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní wọ́n sọ́ọ́ fà ti sọ́ọ́ fà bọ́lọ̀ ń bá wọn sáfúlẹ́ẹ̀tì wì èwo ni sáfúlẹ́ẹ̀tì nù wọ́sọ̀fà ti sọ̀fà bí àwọn jẹ́ ń pè ní entertainment alfa àwọn bídíà yẹn àwọn aláwọ̀ ọ̀rẹ́ rẹ nìyẹn àwọn eléyìí ọ̀ràn àyàn nípa ọ̀yàn wọn lòdì wọn fẹ̀sìn ọlọ́run ṣeré àwọn fújì alfaas tí wọn fẹ̀sìn ọlọ́run ọba jẹ́ tó gbogbo ọ̀rọ̀ àwọn eléyàn ọ̀yàn wọn lòdì àwọn aládàáda alẹ̀ ọ̀yàn wọn lòdì ọ̀hún ò lè ṣàdúrà àfi lórí tẹ́ aládàáda alẹ̀ nìyẹn o aládàáda alẹ̀ kò bóórí kò bóórí là ń pèrò àwọn eléyàn sàárè special ọ̀yàn lòdì bẹ́ẹ̀ náà ni ó di tẹ̀síbà sọ́rùn ó di mọ́wọ́ oko sọ́rùn wọ́n kò lè ra wọn ni lórí kíni ẹ̀rọ bá àwọn babaláwo náà ṣe máa kó kinní kan sọ́run nù fi afọ̀sẹ́ àwísẹ́ olúgbọ̀n yóò kó gbogbo ẹ̀ sọ́run nù yóò wá yọ ọlọ́ọ̀kan gèlè mà pé èèyàn ló sì dọ̀tí báyìí oní àwọn akó tẹ̀síwá sọ́run lóríṣiríṣi èyí tó jẹ́ kó tóbi bí orí ọmọ tuntun èyí tó pọ̀ wọlé èyí tó tún pọ̀ wọlé èyí tó tún pọ̀ wọlé ọwọ́ akó sọ́run gèlè mà. láti ọkàn àyà ó sì gùn títí dágbọ̀n ó ga dágbọ̀n kí á lè fi lẹ́yìn ẹsẹ̀ kékeré lè mọ àpagbára wà ní agbára lóníkẹ́ ẹ̀dí okùn márùn bí ẹran tó gbogbo eléyìn àdádálẹ̀ ni àdádálẹ̀ lélẹ́yìn tó àwọn tó bá ti ń sàdádálẹ̀ ẹ̀ yàn wọn lódì eléyìn lábẹ́ òfin ọlọ́ọ̀tọ̀ kẹ̀ yàn wọn lódì ẹni tó ní àwọn lè máa fa àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ láì jẹ́ pé àwọn òbí wọn fọwọ́ sí i ẹ̀rùn ká dáadáa lẹ́nu ọ̀bà yìí jẹ́ sínú ọ̀daràn ẹ̀yìn alódì ipò ńlá amir amir ti tó kọ́ máa fa àwọn èèyàn lọ́kọ amir ta ni ṣé ìwọ wa ni bàbá wọn ta ló amir láìsí rẹ amir ta ni gbogbo àwọn aládàáda lẹ́nu yẹn o bákan náà àwọn tí wọ́n máa wádìí lọ́dọ̀ àwọn obìnrin pé njó ló ti ṣe menstruation kain láì jọkọ rẹ̀ fa pé torí káwọn ṣe jàmá jàmá àwọn ní láti máa rẹ́kọ̀dù àwọn obìnrin ah, áá ah. a'udhu billahi minash shaitanir rajim jàǹkẹ́ jama'atun ibilisiyya jàmá ìbílísù nìyẹn wọ́n máa àwọn obìnrin máa ka wájú wọn ó ti tó jọba yìí tó ti bẹ̀rẹ̀ yóò sì parí jọba yìí ok very good kẹlòmí ò tún bọ́ wájú. tọ́ eléyà gbogbo ẹ̀ kí ni wọ́n ń pè ní ẹ̀sìn ọlọ gbéda ẹni tó bá ti jó ń bí díà ọ̀tọ̀ káyàn lódì o ẹnì kejì tá a tún lè yàn lódì báyẹn òun náà ni mùtẹ̀jẹ́ hìrùmbìlkẹ́bẹ́ ẹ̀rọ ẹni tó máa ń dáràn tó máa ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lójú gbára gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló máa ń ṣẹ̀ lójú gbára kì í gbé pamọ́ yọọ tẹ fádọtí síwájú lẹni yọọ máa gbà á àbúrò àti àwọn lọ sísọ àwọn olókogoro wọn yẹn ọjọ́ kó wọn bá tó àwọn gbẹ́kìnní ọlẹ́kẹ́rú yóò sì máa gbà á sọ̀tàn káyọ̀ lẹ́yìn wọ́n fi hàn pé iṣẹ́ táwọn ń ṣe nù ń tà wọ́n. ètò tí lọ́ọ́ gbò gógóró lọ́dọ̀ àwọn yòó lógógóró tí wọ́n bá bù sínú ife fún un yóò sì dá níwájú gbogbo èèyàn lórí títí bẹ́ẹ̀ o pé yẹ́s kí ni débi tá a wí. àkélé yẹn ọ̀ ń sẹ̀ lójú gbàrà nù. bẹ́ẹ̀ náà ni ẹni tí mu sìgá lójú àwọn èèyàn kò yí tiẹ̀ sí pé ń yọ ọmọ ọ̀daràn lọ́ yọ ọmọ ẹ̀sẹ̀ ojú àwọn èèyàn ní ti mú yóò tún máa fà á ní pé màá ń gbádùn ẹ jàre yóò tún máa fà á tó bá ti wá fà á yóò tún tú sí wọn náà la wo ò sì ní lè sọ̀rọ̀ ẹlẹ́ìtújú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ní yorùbá lẹ́bù ó sì ń ró ìfín sí ọ̀fun. bákan náà ẹni tó yẹ pé lẹ́kúnlé aṣẹ́wó yóò máa wọ̀ lójú àwọn ẹgbẹ́ ah, òun fẹ́ wọ bí kábọ̀ à kéèmà ti mọ́sálásí lẹ́nu lọ́wọ́ òun afọ́jú gan dá a mọ̀ pé ibi tó ń lọ ni subhanallah eléyà ń sẹ̀ lójú gba ara nu pé kí lọ́lọ́run ó ṣe fún un. bákan náà ẹni tí máa lọ nǹkan gbà máwọn èèyàn lọ́wọ́ lójúkorojú eléyà ń sẹ̀ ní gbangba nu pé kí lọ́lọ́run ó ṣe fún un. gbogbo irú àwọn eléyà á yàn wọn lòdì. ẹni tó pé lójú àwọn èèyàn ní sísọ òun lè pààyàn òun lóògùn tó lè fi pààyàn sẹ́yìn kele yẹn ọ̀nsẹ̀ fi hàn ọ̀rọ̀ tí ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ lèmọ́ọ̀mù nìyí pé ah, ẹ wọ́n ń wo ti kí ó ti kí ó ní tètè ìyá tó ń bá nípa ọmọ ká àwọn àyàtọ̀ kùrù sí kiri kan so àmọ́ ọ̀fọ̀ yìí báyìí ní ìsìn kíákíá ló kù ó ti ṣe eléyàn lójú táyé eléyàn á yàn lódì ìmọ̀ kóńdé kọrùn ni tẹ́wọ̀n pé ṣòkòtò wọn máa fi sí wọ́n wọ ṣòkòtò lé tí èèyàn fi ní dààmú ẹ̀yìn ó ti bókun ṣòkòtò ló wú tẹ́wọ̀n pé lẹ́yìn ti rọ agbe pamọ́ díẹ̀ á dààmú àwọn òun gbé tiẹ̀ kọ́rùn pé tó gùn wọn bá dá wọn lójú wọn fi gbárí wọn ti fi tó ń gbárùn báyìí tọ ẹrẹ lómi tó bá wọlé rẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe mọ nǹkan wá tó ẹ ní tó gbé sẹ́nu àná ẹlòmíì bàbá sì wọlé lọ́ọ̀bà bẹ́gẹ̀lẹ̀ mà pé yẹs ẹni tó gbé hàn ẹ̀yàn lòdì ẹni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan tó sì ń gbé hàn ẹ̀yàn lòdì òun tó ń wo babaláwo ló ń wo ọ̀sọ́jáde ẹ̀ mà bí àwọn ẹ̀yàn lòdì yàtọ̀ sílẹ̀ ìmáàmù tẹ́ wọ́n ń sọ pé bàbá yìí ṣe yẹn ń wò kò ṣe yẹn ń wò ṣe é ti mà ṣe ká mọ́ rí gbọ́ àti ìrìgbọ́ ẹ máa wádìí títí tẹ́ fi rí gbọ́ káfí mọ̀ bá tún máa ṣe sọ láti lẹ́yìn ọ̀daràn àbá àníṣe mọ́ ẹni tó bá ń ṣẹ̀ tó sì ń gbé hàn àlèyàn lódì ńlá ní alákọ̀ọ́kọ́ ni ta ni aládàádáalẹ̀ ìgbà wo láti wá yàn wọn náà lódì yéésì pété wọn ti rí kéèyàn ń ṣàdádálẹ̀ àbó ń ṣẹ̀ ó ń fi ẹ̀ṣẹ̀ rẹ̀ hàn rárá o pẹ̀lú májẹ̀mú lópin ìgbà àbá lágbára láti fi ẹ̀ṣẹ̀ ń jẹ́ a lè rí àfijẹ́ torí kò síjọba lọ́wọ́ wa. àníjọba àkàtà ń lò tó lè bá wa rà mú wẹ́n àgbà tí wọ́n á sa ogun ló burú mbẹ́ sọ̀rọ̀ pé tíjọba ọmọ inú tó ti pààyàn ni tẹ̀rí kọ́ pààyàn nígbà tí wọ́n ṣe bídíà níjọba kálukú kó ṣe fẹ́ sí náà ni tíjọba ọmọ sọ nígbà tí ọ̀dà mú fẹ́ sí. bẹ́ẹ̀ ṣe lè kìlọ̀ fún ẹ tí ẹ kìlọ̀ fún kọgbà irú wọn lẹ́yìn àlòdì tó bá jẹ́ kó ní bídíà ni àbájáde tí ń ṣe àfihàn ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ kò burú kẹ́ sọ̀rọ̀ àwọn eléyìí lẹ́yìn láì dá o ẹ bá ti mẹ́nìkan lálàdàdà lẹ̀ ẹ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹni tí ń sẹ́lọ̀ lójúkorojú ẹ bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ẹ̀ṣẹ̀ lọ. tí wọ́n bá wá ìmọ̀ràn lẹ́nu yín ni o òṣèlú ọkọ̀ lọ sọ́lọ̀ tí ọ̀rọ̀ rẹ lẹ̀ o káyipé nítorí aládàáda alẹ̀ lọ́fẹ́ fẹ́ yà o ọ̀daràn lójúkorojú lọ́fẹ́ fẹ́ àwọn anìkílẹ̀ máa ń pa alágbádá pé a aládàáda alẹ̀ ni o má sọ jù bẹ́ẹ̀ lọ a ó máa ń sẹ lọ́n kì í sì gbé pamọ́ o lọ́ba tán ọwọ́ àkùsọ̀ wọn tí wọ́n fọmọ fún bọ́ bá òkú abẹ́nìkan tiẹ̀ fẹ́ mú wọn lọ́rẹ̀ẹ́ ọwọ́ àwọn amọ̀ràn lọ́dọ̀ rẹ ọfẹ́ bá wọn dá nǹkan kan pọ̀ kí lẹ́ẹ̀ máa ń pa rẹ̀ máa sọ. bákan náà wọlé fi tẹjẹrí ṣahidin ẹnìkan wá jẹ́rìí fẹ́nìkan ní kóòtù ẹ̀yin sì mọ̀ pé ẹni tí ó wá jẹ́rìí yẹn èèyàn burúkú ni ẹ̀ ẹ mọ̀ pé ẹni tí máa ṣe ọlọ́run ọba ní gbangba ni tó bá ti ṣẹlẹ̀ báyẹn ní tí ẹ mọ̀ nípa rẹ̀ sọ pé eléyìí kò yẹ kó jẹ́ pò ní ọ̀wà jẹ̀rì ẹ̀rí rẹ̀ kò lè ṣe gbà ìdí ni pé aládàáda lẹ̀ ìdí ni pé ojúkorojú ló máa ń ṣe lọ. tó eléyìí jẹ́ àwọn tó jẹ́ pé ẹ bá sọ̀rọ̀ wọn ẹ̀ ṣe lọ. bákan náà lọ́gbọ́n fẹ́ yẹ̀yàn fún lè máa mú lè tí wọ́n ma ṣe sọ̀láàtì ẹ̀yìn tí wàá mọ̀ pálá dáadáa lẹ̀ àwọn èèyàn tó sì fẹ́ yàn ọ̀dà mà ẹ mọ̀ pé ṣe lọ́n lójú korojú àwọn tó sọ pé eléyìí ọ̀yẹ́ àbí wa tó di pa gbé sípò tí ní yọ ìdí ọ àbí wọn náà so kó náà ní jiyàn so eléyìí bákan náà kò burú ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa tó bá jẹ́ pé à ń béèrè ni nípa ìdájọ́ tá a mọ̀ nípa àbòsí tẹ́nìkan ṣe sí wa a lè sọ pé lágbájá ó ṣàbòsí sí mi ẹ dákun kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀ríà. gẹ́gẹ́ bí kéèyàn béèrè fatwa gẹ́gẹ́ bí Hind ìyàwó Abu Sufyan ó ti sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní Abu Sufyan ọkọ òun rajulun shahih ahun ni o ka ife àtàwọn ọmọ mi ní tí ó tó wa o sọ̀rọ̀ pé bàyàn jẹ́ nù ahun lọkọ mi o kìí fẹ́mi àtàwọn ọmọ mi ní tí ó tó wa o. tí mo lè máa tọ́ ọ́ bá po rẹ̀ kí n mówó ńgbà tí ọba mọ̀ kí n máa mú tí ọba tó wa anábì ni mú tí ọba tó wa tó àwọn ọmọ rẹ má mú jù bẹ́ẹ̀ lọ. ṣebí àmọ̀ yìí pé tá a bá sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dá nítorí pé a fẹ́ béèrè nípa àbòsí kan tó ṣe sí wa kò burú àmọ́ tó ọba dákọ rẹ̀ ó ti dáa jù tẹ́nìkan bá ṣe báyìí báyìí síyàn kí ni kéèyàn ò ṣe ó ti dáa jù. bákan náà èèyàn tún lè sọ̀rọ̀ láì dá wọ́n má jà sẹ́sẹ̀ nígbà tí bá fẹ́ gba ìmọ̀ràn lẹ́nu èèyàn nípa afẹ́fẹ́ rẹ ni obìnrin tó fẹ́ fẹ́ ń pa rẹ̀ ni wọ́n bọ wádìí rẹ̀ ẹni tó bi léèrè ń pa rẹ̀ ọwọ́ àmọ̀pọ̀ ni o kò sọ details ọmọ ni o.

wa min makarimil akhlaq nínú àwọn àwọn alápọ̀nlẹ́tọ̀ ẹ̀ka mójútó an ta'fu amman zalamak wọn náà nìkan sàmójúkúrò fẹ́ni tó bá sàbòsí sí ọ àwọn tó bá sàbòsí sí wa ká sàmójúkúrò fún wa ọ̀ ń bẹ nínú àwọn àwọn alápọ̀nlẹ́ ìsàmójúkúrò fẹ́ni tó bá sẹ̀yìn ìwà ńlá ni pàápàá jùlọ alágbára láti fìyà jẹ àwọn asàmójúkúrò fún ìwà tó ga púpọ̀ eléyìí tó sì yẹ kó wà fún wa àìsí ìwà àmójúkúrò àfojúfòdà àmójúnù ó máa ń ba àwùjọ je ó máa ń tú ilé ó máa ń sọ àwùjọ gán dahoro torí ńgbà a ti lẹ́mìí ìdáríjì tá à ń sọ pé gbogbo ẹni tó bá ṣẹ̀ wá náà lágbẹ̀san àràn ró náà ni nítorí dájú ni pé yóò di kó àwọn èèyàn ọ̀pá bọ́ọ̀bọ́ òbú lẹ́sẹ̀ yóò di kó ara wọn láì dá wọn fóògùn wá ara wọn ká ẹ bá dó ni ó ń lè òun lè mú ọmọ gan kó bàbá rẹ̀ kí bàbá ó sọ ọmọ kọ́ ọmọ kí sọ ọmọ yóò mú káwọn èèyàn máa para wọn gẹ́gẹ́ bí ṣe ń láwùjọ yorùbá wọ́n ti já o wọ́n ti bá wọn parí rẹ̀ wọ́n lọ́tàn o ìgbà náà wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sáàbù àà ẹbí wọ́n lọ sọ pé ó ti tán wọ́n lọ sọ pé ọ̀fọ̀ wọ́nú ọ̀yáàfin rẹ̀ fọlọ́ ìgbà náà ni ó tún wá lọ máa ṣàgùn sí bíi kókúkókú kò sáà mójú kúrò ìwà kẹfẹ́rí ní sì máa bí kéèyàn má làmójú kúrò kí lọ́n fẹ́ tún gbà ń bẹ̀. torí ẹ̀ nínú wà tó dànù nínú orúkọ ọlọ́run sì ni àlàáfù ọba alámójú kúrò inú adúlá àtàní ká máa ṣe ń jọ ara ẹni jọ Laylatul Qadr fẹ́ni tó lọ́nba ni kò ṣe kò ń gẹ́ rẹ̀ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. wọ ọlọ́run dájúdájú alámójúkúrò ni ọ ò nífẹ̀ẹ́ sàmójúkúrò sàmójúkúrò fún tá a lẹni náà tí ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ sàmójúkúrò fún gbogbo àlà ń fẹ́ kọ́ lọ́wọ́ sàmójúkúrò fún àti kíkọ́ àná ká máa sàmójúkúrò ọmọ èèyàn ti ẹ̀yẹ kọ́ sàmójúkúrò tó o bá sàmójúkúrò iná wo ló fẹ́ ni tọ́sí ọ̀sì ò ní kankan tó ṣe ọkàn máa halẹ̀ náà ni. máa ṣe fún ọgbà kí ló ṣe fún òpin rẹ̀ kó ní kí wọ́n ọmú wọ́n bá kan ní lọ sí tọlọ́pàá lówó dé lọ́ba sì tán àwọn náà sì bọ́ sọ́sẹ́yìn káńtà wọ́n máa halẹ̀ mọ́ wọ́n máa nà ń kónkó lọ ọgbà ni tọ́ làwọn náà bá di ẹ bá fi àjọ débi kan náà wá tọ́ba sí lóò nígbà òní sàmójú kúrò bọ́ba ṣe bẹ́ẹ̀ tó pa yẹn wọ́n pa ọ́ ni ẹ̀hẹ́n àfi tí wọ́n bá dà mọ̀ pé wọ́n lọ pa táwa ni màá gbẹ̀san tọ́gbẹ̀san tó níyì àìmọye mọ̀sàmójú kúrò fún ọ tọ́tara bẹ́ẹ̀ tọ́ ga torí ìyẹn sàmójú kúrò fún àfikọ́ ga ìyẹn sì sọ pé lálá gbọ̀ngàn àfikẹ́ mi náà sá gbẹ̀san kó tún níyì lójú àwọn èèyàn mọ́ torí ẹ̀ ọ̀dọ̀wọ̀ wà o ẹja alámòjú kúrò kọ́rọ́rùn ṣùgbọ́n ẹni tó bá lè fọwọ́ wọ́nú orí ńbẹ́ńbẹ́ wọ́tọ́ ọtí man haramak kó o fún ẹni tí ọkọ̀ láti fún wọ ìgbà tó ní kò fún ọ ìgbà tí wọ́n ní fún ọ̀nbẹ nù wàhálà pọ̀lẹ́ àsìkò ìgbà tí ọlọ́run ní kí níní kọ́kàngùn sóhun ọ̀fọwọ́ ọlá gbọ́ ọ lójú ọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ràn ọlọ́kọ̀ràn ọlọ́ ọlọ́run á ní kó yí kó sún kàn wọ́n náà wọ́n wá wà ń pòpò ní ẹni tó ti wá kọ̀ láti fún wọn rí òun wá wà ń pòpè kò ní ẹni tó kọ̀ láti fún ọ ìwọ fún dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye tó ti yí bẹ́ẹ̀ nù gbèsè ayé yìí ìdọ̀rí pé tó bá ń dáa fún ẹ nígbà kan máa rántí gbà tó ṣeéṣe kọ́ máa dáa mọ́ àwọn dáadáa tó bá ti ṣe nísìn yóò ṣe sábàbí káwọn ẹrú ọlọ́run náà ṣe dáadáa sí ọ. ẹni tó sì ṣàìdá sí kọ́mọ bara jẹ́ jù àìmọye ẹni tí ò ní lónìí tó padà wá ní lọ́la gbàtìgbà tí wọn náà bá ní ọlọ́run ọ̀dàn wò bóun ni wọn náà ṣe ṣe tiẹ̀ ẹni tó ti fi àìní fìfìyàjọ́rí ìwọ má fi níní fìfìyàjẹ nígbà tó lọ́n bá fún ọ ó fà ìní tiẹ ó fìyàjọ nígbà tó bá wá ní má fi níní tiẹ náà fìyàjọ náà nígbà tó náà bá dẹni tí ò ní. وتصل من قطعك ẹni tí ó ti jákun ẹbí tí ń bẹ láàrin rẹ pẹ̀lú rẹ̀ ìwọ sopọ̀ ọtí ní kálukọ fọmú rẹ jáde kíni tẹmí wọn ní kí bàbá àti ìyá kan jọ bí wa ni àwùjọ bí lẹ ìwọ sopọ̀ ẹbí ńpọ̀ bó ń bá já ìwọ sopọ̀ ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ ìwà ńlá ni o kọ́ rọrùn o àmẹ́ni tó lọ́n bá ràn lọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ yọ gàlá yín bíi yóò sì rí ẹ̀san tó ga lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la al-qiyamah. afaani wa jimaacu aadaabi alkhayri wa azimatihi tatafaracu can arbacati axadiid. wọ́n ní àwọn àwárí àwọn àwà tó dáa. kókó wọn gbogbo wọn á rí lára àwọn àdìsí mẹ́rin. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu yẹn ni àwọn gbogbo àwọn wa rí wọn lá rí lára mẹ́rin ẹ̀dá dúró mẹ́rin. abẹ́lẹ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó kó má jẹ́ kí àìníwà kó bà wá níṣẹ́ jẹ́ kó sì wá lọ́kàn náà tí wọ́n máa mójútó ìwà mùsùlùmí kó má sì wá lọ́kàn náà tí wọ́n máa tẹ̀wọ̀ wọn lójúmọ́lẹ̀ kó wá ṣàánú akátó kú kó ṣàánú alẹ́yìn ikú wa kó kẹ́ tó bá di lọ́la al-qiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Aleykum salaam. wọ́n ní nígbà tó ṣe fáwọn tó ń ṣe bídí apọ̀ gan wọ́n sì máa ń lò ó nígbà míì wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn àfáà súnà láti fi sẹ̀rí fún apá kan nínú àwọn bídí àti gẹ́gẹ́ bí àwọn ti ṣe gbọ́ pé àwọn kan sọ yìí pé Sheikhul Islam Ibn Taymiyyah bó ti ṣe jẹ́ àfa àsúnà tó nì jẹjẹ mọ̀ pé orí tí àwọn tọ̀rí kọ̀ wọ́n sin sí wípé kí ni àtọ̀ ẹ̀ka kọ sírò àwọn ọ̀rọ̀ báwọn. àwọn kan ní pé àwọn ni wàhálà bá aládàáda alẹ̀ ni wàhálà bá torí káwọn lẹ́rìí kan kọ́ lọ́n sọ ànábì sọ àwọn àlọ́ àwọn àtàn tí ò nídìí iná làwọn ní lẹ́yìn náà káwá pé wọ́n sin ẹnìkan sórí tẹ àwọn tọ̀rí kọ sọ́wọ́ sọ́dọ̀ ń tọ̀rí kọ kọ sọ́ọ̀dì tó ti pé rọ́ọ̀nì kò síbi tí wọ́n ti sin sórí tẹ àwọn tọ̀rí kọ torí pé kò sí kò ṣẹlẹ̀ rí nínú tàwọn mùsùlùmí nípa àwọn ń tọ̀rí kọ wọ́n dá orí tẹ̀ tiwọn ní lọ́tọ̀ alùsùn náà náà dórí tẹ̀ tiẹ̀ ní lọ́tọ̀ wọ́n máa sọ pé maqbaratul muslimin oríta àwọn mùsùlùmí ni gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí wọ́n sì mùsùlùmí síbẹ̀ ọlọ́run ní ọ̀hún àlà tí ọ̀yà kálukú sọ́tọ̀ọ̀tọ̀ eléyìí tẹ̀lé súnà eléyìí ọ̀tẹ̀lé súnà àmọ́ pé ẹ̀yà àlọ́mọ pé ya oríta alùsùnà oríta kínní kan a rí tẹ̀ ní ìsìn oríta mùsùlùmí nítorí pé ìṣẹ̀ṣẹ̀ máa láàrún pé àwọn kìnnìkan àwọn kìnnìkan wọ́n láti zọ́ kó ìsìnkú ẹ̀ máa yín má ìyẹ̀dá pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń pe alálùsúnà tá ń jìjà pé oríṣẹ́ mùsùlùmí oríṣẹ́ alùsúnà ọmọbi tí ń jẹ́ ń jẹ́ súnà sí irọ́ lásán tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí rẹ̀ láyé tẹ́lẹ̀ pé nìkan ń fi oríṣẹ́ kan kó oríṣẹ́ oríṣẹ́ bẹ́ẹ̀ eléyìí jẹ́ wọ́n ní tá a bá róbìnrin kan ti ń lọ ọmọkùnrin ẹnìkan á bí wá léèrè ń pa rẹ̀ pọ̀ nfẹ̀fẹ̀ kí ni ká sọ á sọ pé a rí i pé ń lọ ọmọkùnrin rí yẹ ṣe pé máa lọ ọmọkùnrin o torí pé ẹ̀kan ni wọ́n rí o mo rí ti ń lọ ọmọkùnrin rí ilé ìjàbọ̀ sì jẹ́ torí má kó bá o má fa fáìlì rẹ̀ yá o mo rí i pé ń lọ ọmọkùnrin rí òun náà ti mọ̀ pé ẹ̀kan ni. ń gbọ́ wọn ni wọ́n rí ọ̀pọ̀ ọlọ́mọkùnrin rí mo ti túbá naam aleykum salaam ká sì túká lórí ká sì gbọ́nkú gbọ́nkú síra wa ó sì lé njọ́ mẹ́ta àní nọ́mbà rẹ̀ dépò pa bá sọ̀rọ̀ kíjọ́ mẹ́ta ọ̀hún tó kọjá kó láti àsìn àrùn ẹ̀yẹ̀ sọ́ba mọ̀ sí ni. tábà rí nọ́mbà rẹ̀ gbà aràn yàtọ̀ bá mọ̀ sí pé ẹ dákun ẹ bá kí bàbá alágbájá o ẹ pé mò ń kí wọn o àìní nọ́mbà wọn ni o so bẹ́ẹ̀ lẹ́sìn ẹ rẹ́ ni jọ́ mọ̀ ẹ̀yàn mọ̀ lọ́kàn yín pé ó ti tán ó ti tán tẹ bá ti ríra ńjọ́ tẹ bá ríra ẹ kì í ẹ tùjú ká sí náà. dáadáa lẹ́rẹ̀ẹ́ hàn gidi tá a lè máa sálámà sí a ti sọ pé àyàn ló dì ní ẹni tá àyàn ló dì àní sálámà sí àní sálámà sí rárá rárá ṣùgbọ́n àmọ̀ dájú pé àdádálẹ̀ ní sí o àdádálẹ̀ rẹ̀ yẹn sì hàn gidi àdádálẹ̀ rẹ̀ sì jẹ́ àdádálẹ̀ tí máa ń sọ̀yà di ọ̀sẹ̀bọ àbí tí máa ń sọ̀yà di kèfèrí àbí tó máa ń sọ̀yà di pòkì àní sálámà sí sóòrò ni mo rí ọmọ nà kí wọn á lóde tó sálámà ẹ bá ti pa bídíàtì àmà sálámà orin ló máa ń gbọ́ ó sì máa ń parọ́ ìyẹn sì pàkíyèsí rẹ̀ pàkíyèsí rẹ̀ asáàní tó wà máa gbọ́ nù sí ẹ̀ lè dáadáa. torí pé ní tó náà ń ṣe yẹn ó ń gbé ẹ̀ṣẹ̀ ńlá tí ń ṣẹ̀ hàn so àyàn lòdì kí ló dé tí ẹ yàn lòdì nítorí pé o ò lè má gbórin a sì ti sọ fún ọlọ́gbà àti àwọn jama rẹ wọ́n á yanra wọn lòdì kí yóò tún máa ti sọ láti lẹ́yìn rẹ wọ́n bá yín parí rẹ̀ nù torí pé ẹ̀yin lè máàmù lódì lè máàmù yín àyín lódì náà lè yín amọ́sálásí lódì tọ́ba ìsọ pé ẹ lọ dá amọ́sálásí mi lẹ̀ a fẹ́ pín orí mùsùlùmí yẹlẹyẹlẹ nù wọ́n bá yín parí rẹ̀ bí lè máàmù lọ́ba jàre kọ́ mà bó lọ́ba jẹ̀bi kọ́ mà bí jẹ́ máa lọ́ba jàre káwọn náà mà báwọn bá jẹ̀bi kọ́ mà kí lẹ́ fẹ́ máa jà sí gan amọ́sálásí ṣèdíkà jà táwọn fi àyànra lódì ẹ̀ ń pín sàrà ni. lẹ́yìn sọ pé wọn ò pín dọ́gba torí nítorí lè dájà alẹ́ náà ọ̀sẹ̀ lórí pé ń ka fatia ọ̀kadì láàfi tẹ̀lé náà lè wá ń jà sí òbí máa pẹ́ kó tó dé mọ́ṣáláṣí ẹ pàkíyèsí rẹ̀ eléyìí ọ̀gbọ́dọ̀ bí jà àbó máa ń yára lórí sọláàtì ẹ pàkíyèsí rẹ̀ eléyìí ò lè bí jà náà pòun ọdẹkùn rẹ̀ ọtí ló wọn mú kú ni gbogbo tó bá ṣẹlẹ̀ pàkíyèsí àwọn olóye láwùjọ kan bá ń parí rẹ̀ kọ́tán tẹ́lẹ̀ ìjẹba ẹni tó yẹ pé ń ṣe ìyàwó ó sì wá jẹ́ lè máa mú bàbá tó kọ́ mọ́sálásí ọwọ́ á mà dájú sáká pọ́nyàwó lè máa mú yìí bàbá yìí wá sọ pé oyin à wò nìyí òun náà sì ní bẹ́ẹ̀ ni gbogbo jama wa yarí pé tí ọba pa yẹn ń wò sí ṣètì ajẹ́ pé ọ̀pá lè má mú sí ṣètì ó wá lòun òun ọ̀fẹ́ pa lè má mú sí ṣètì àmọ́ ìṣetán láti pa yẹn ń wò sí ṣètì orí àdéhùn yẹn ni wọ́n wà wọ́n bá ní kó kọ́ntínú pẹ̀lú ṣíṣe lè má mú fáwọn. ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà ẹni wàhálà kan ṣẹlẹ̀ ládùúgbò láàrin àwọn kan sáwọn kan látàrí èsì yẹn ń wò tó bá àwọn kan sínú àwọn méjèèjì pàtó ṣe yẹn ń wo ọdájà alẹ̀ láàrin àwọn èèyàn kan àti èèyàn kan tẹ́lẹ̀ náà kí ni wọ́n máa fi yẹn ń wò ṣe bí wọ́n fi dájà alẹ̀ náà ó lè lánìkan ní sọ ẹnìkan ní òjò ọgbádùn ẹnìkan ló gbé ọka ná ẹnìkan ló ń rò ọlọ́kà ìjà yẹn wá ṣẹlẹ̀ débi pé àwọn ẹni tí wọ́n lọ ṣe yẹ̀wò yun àwọn fi tú àṣírí pé bí lèmọ́mù lágbájá lọ́ba àwọn yẹ̀wò wọ́n á kàkà kí àwọn jàmáà yẹn padà sórí ọ̀rọ̀ wọn àkọ́kọ́ wípé tí inú kọ́ pa lèmọ́mù ṣiṣẹ́ tì àbí kọ́ pa yẹ̀wò ṣiṣẹ́ tì tó sì sàdéhùn pé wọ́n pa yẹ̀wò ṣiṣẹ́ tì tí wọ́n fi filẹ̀ kàkà kan padà sídi pé àwọn yọ̀ ń lèmọ́mù nígbà tó tutù hàn sáwọn pé kọ̀ pátì wọ́n tún fi ilẹ̀ pé ṣe lèmọ́mù séèyàn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ rárá o èèyàn gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn gbogbo ẹni tó bá jẹ́ káfìrì lábẹ́ òfin Ọlọ́run gbogbo ẹni tó bá lò máa tó pamọ́ gbọ́ná kan kò bá jẹ́ ìpẹ́ kò bá jẹ́ omi kò bá jẹ́ àtẹ́lẹwọ́ kò bá jẹ́ òrùn yín wò kò bá jẹ́ ráwọ̀ kò bá jẹ́ òṣùpá gbogbo ń tọ́ba lọ fẹ́ tara rẹ̀ sọ nípa ń tọ́pa mọ́ káàfìr ìyẹn di kèfèrí ó lẹ́sìn wa máa daṣọ láti yẹn ṣègbò ẹnìkan á ní tá a bá fẹ́ lu eléyìí kò ní sílè má mú tí ó kú o tẹ́lẹ̀ náà tá a ṣe ẹni tí èsè mùsùlùmí ẹ̀kọ́ máa síwájú àwọn mùsùlùmí bó lẹ́sìn sọ ẹ̀sìn yín di méjì kọ́bọ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù. bákan wọ́n tún ní ǹjẹ́ kí ni ìbéèrè yẹn náà àdìsí tó sọ pé èèyàn seventy thousand wọ́n wà àlùjánà láì ṣèṣirò láì jìyà nínú nǹkan mẹ́rin tí wọ́n sọ pé wọ́n ń ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ yìí òun náà ni pé wọ́n kì tọrọ rúkìá. sóògùn mímu náà wọbẹ tí yẹn bá ń sa kọ kọ́ ọtọ rúkì lògùn anábì sọlá àzọ́nà ni ẹ lògùn sí tí máa ń yín ọlọ́run ọ̀sọ́ àárẹ̀ kan sọ ògùn rẹ̀ kalẹ̀ bí ọba ti jẹ́ kú tí ó sì jó gbó torí ẹ̀ agbọrọ sí àdìsí yẹn lò káàrẹ̀ ọmọ sí ọ̀fẹ́ wà àwọn seventy torí ẹ̀ ó tún jìyà nígbà mi o. táwọn ti ń ṣe sọ̀láàt tẹ́lẹ̀ mọ́ṣáláṣí yẹn di pé kọ́ gbà yẹn mọ́ pàtó lọ́wọ́ bá wá sànú pọ̀lọpọ̀ ẹni tí ìwà ṣe sọ̀láàt wọ́n ti ń wá àwọn á fi kọ́ mọ́ṣáláṣí mi sí òdì kejì ilé tó gbá ìjútà lákọ̀ọ́kọ́ lọ pàtó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn fi mọ́sálásí tá alákọ̀ọ́kọ́ sílẹ̀ pátápátá wá sí tẹ́lẹ̀kejì wọ́n á ń béèrè pé sáà lè sọ mọ́sálásí tá alákọ̀ọ́kọ́ di ṣọ́ọ̀pù táàtì máa tajà àbí báwo mọ́sálásí tá alákọ̀ọ́kọ́ yẹn ṣé wọ́n kọ́ ni àbí ṣọ́ọ̀pù náà ní tẹ́lẹ̀ ni wọ́n sọ di mọ́sálásí náà kí ló wí wọ́n kọ́ ní masjid ni lábẹ́ òfin Ọlọ́run gbogbo bí wọ́n ti kọ́ masjid masjid náà ni wọ́n sọ kù díjọ gbẹndà alqiyam so kò sáyè fún wa láti sọ pé a fẹ́ sọ di ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù báwo ṣé àwa gan kò ní tì wá lára mọ́ṣáláṣí mà níbí tẹ́lẹ̀ láwa di bí táǹtà símáǹtì. So, wọ́n ti fi dáńtà dáńdín pọfupọfu mọ́sálásí fa rárá o àyàfi tó bá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn tó bá fi lè fẹ́ da ìbátì ẹ̀sìn nǹkan mi káyipá àdúgbò dahoro àwọn èèyàn ò sí ń bẹ̀ mọ́ mùsùlùmí ló ń gbé bẹ̀ tẹ́lẹ̀ kèfèrí nìkan lọ́wọ́ àmbẹ́nìsì kò burú lábẹ́ òfin ọlọ́run kẹta owó tẹ bá wá rí mbẹ ẹ lọ fi establish mọ́ṣáláṣí síbò irú eléyà tẹ lò má nìsí gbogbo ń tó lè jẹ́ ká dá pé mọ́ṣáláṣí ni ẹ mú kó mbẹ bí kápẹ́ ẹ ti ṣe sóró sí ẹ ti ṣe gbá sí ẹ ti sa ẹ yọ gbogbo ẹ ẹ wàá tà ẹ tà bíi warehouse. owó tẹ bá gba mi ẹ lọ fi kọ́ mọ́ṣáláṣí sádùúgbò mi tí o sì mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ bó sì jẹun. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك